gbogbo ẹbọ ohun jíjẹ wọn àti gbogbo ẹbọ ẹ̀ṣẹ̀ wọn àti gbogbo ẹbọ ẹ̀bi wọn tí wọn ó mú fún mi wá mímọ́ jùlọ ni yóò já sí fún ìwọ àti fún àwọn ọmọ rẹ bí ohun mímọ́ jùlọ ni kí ìwọ kí ó máa jẹ